tẹ́ ti wò mí mo kẹ́yìn mọ́mì mi mo kẹ́yìn dádì mi mo kẹ́yìn ẹ̀gbọ́n mo kẹ́yìn olólùfẹ́ tó yẹ pé tago méjì bá ti lù báyìí ti máa dúró de fóònù yìí pé a lè rí ní ìfẹ́ ẹ̀dẹ́ mo kì í kà sọ ní gbogbo ibi tẹ́ ti wò mí káàkiri àgbáláyé báwo ni ṣáwọ́ ṣẹ́ yá akúṣẹ́ látàárọ̀ ṣáájú ibùgbàjẹ́ ẹ̀ mo kì í kàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò yìí ètò yìí ètò yìí ètò wa entertainment náà ni pẹ̀lú ọmọ ọ̀rẹ́ yìí Lady Dee náà ni mo kí káàbọ̀ ẹ̀ka sọ gbogbo ẹ̀sùn mi lẹ́ẹ̀kan sí i gẹ́gẹ́ bí ṣe mi lórí ètò ìmọ̀ máa ń àǹfààní láti sọ àwọn wẹ́bsáìtì wa fún yín lọ́lọ́kan òjọ̀kan fún àwọn tó bá ṣe ń wá fún ìgbà àkọ́kọ́ kọ́ lè mọ̀ tó ṣe wà sí lórí ìbílẹ̀ rédíò níbí báyìí ẹ láǹfààní láti wà lórí wẹ́bsáìtì wa www.ibileradio.com ẹ dẹ̀ láǹfààní láti wà náà lórí youtube ẹ̀yẹ kan lọ sórí youtube yín ẹ lọ search fún ìbílẹ̀ rédíò ń bẹ̀ fúra ṣe favourite yín ẹ ra lọ́lọ́kọ̀ òjọ̀kan sórí YouTube bákan náà dẹ̀ tún ní ẹ láǹfààní láti máa gbọ́ wa lórí tune in radio bóyá apple phone lẹ́ ń lò bóyá android ni ẹ lọ sórí apple phone um, apple play store yín àbí google play store yín lórí android ẹ kàn lọ download tune in radio ń bẹ̀ tẹ́ bá dẹ̀ ti download ẹ̀ tán ẹ̀rọ search fún ìbílẹ̀ rédíò ẹ̀fàṣẹ́fúráìtì yẹn máa láǹfààní láti máa gbọ́ wa bóyá ẹ̀yin tẹ́ rò pé bóyá a ti máa gbé fóònù síwájú láti máa wò ẹ̀ bí ó lè máa dààmú yín ẹ̀yin kan ọ̀rá ṣàrọ̀ra download tune in radio yẹn sórí fóònù yín ẹ kàn máa ní láti ọ̀rá fi fóònù yín sí àpò ni ẹni máa fi yẹ̀pì sí tí ẹ máa bá máa gbọ́ wa lọ ẹ̀yin náà bá máa wo tó ṣe ń lọ ẹ bá máa jásí kò yéye bẹ́ẹ̀ ẹ ní àǹfààní láti wo fọ́lọ̀ wa náà lórí Instagram page wa ẹ lọ search fún ìbílẹ̀ underscore radio underscore tv underscore station underscore uk lórí Twitter ẹ lórí Twitter bákan náà ẹ láǹfààní láti fọ́lọ̀ wa ẹ ìbílẹ̀ radio náà ni lórí Twitter bákan náà dẹ̀ tún níbi tá a ti sọ̀rọ̀ ìbílẹ̀ radio Nàìjíríà ìbílẹ̀ radio tiwantiwa ìbílẹ̀ rédíò fanpage gbogbo àwọn platform pátá la ṣí sílẹ̀ fún ẹ̀yin tí wá ipò tí ẹ bá wà níbì kan ẹ máa wà níbì kejì ẹ mọ̀ para ayé ìsìn àìsìdòṣìírí social media bí yàn lo facebook àlò instagram bí yàn lo instagram àlò twitter bí òbẹ̀dẹ̀ lo twitter àlò aṣàwò bóyá google ni àbí kò wo youtube kò yé bẹ́ẹ̀ gbogbo àwọn platform pátá lẹ́sìn lè darapọ̀ mọ́ wa gbogbo àwọn breaking news gbogbo àwọn tó ṣe ń lọ pátápátá àti àwọn ìròyìn eh, bóyá ìròyìn àjọyàjọ ni eh, gbogbo àwọn ìròyìn tó ṣe láàrin celebrity nípa ìlú káàkiri àgbáláyé la máa mú wá fún gbogbo àwọn platform bákan náà tún ni a ní other eh, programs náà tó ń lọ lọ́wọ́ náà ni káàkiri gbogbo ẹ̀ náà lè máa máa láǹfààní láti máa wò tẹ́ bá ti follow nínú àwọn gbogbo àwọn Instagram àbí Twitter ni àbí Facebook ni tí mo ti dárúkọ síwájú yẹn ẹ tẹ̀mí ẹ máa gbàgbé pé ayé ṣí sílẹ̀ fún yín láti gbé polówó ọjà yín wá sí iléeṣẹ́ wa bíbá ẹ yá ká fi tiwa ká fi gbé sí yín lárugẹ mo máa sọ fún yín pé ìbílẹ̀ rédíò àwòdì òkè ni wá ojú wa tó lé ojú wa tó kò kó síbi tọ́wọ́ ọjà àtọwà tí ò tàn yẹn dé kò yẹ yín bẹ́ẹ̀ yẹn ẹ tó ṣe wò wá ní nàìjíríà náà wò ní london náà wò wá ní germany náà wò wá lamẹ́ríkà náà wò ní china náà wò wá ní dubai náà wò wá káàkiri ẹ̀yin má jìtẹ́ bá gbé ìpolówó ọjà yín wá ẹ wo iye èèyàn tá a máa wo nǹkan tẹ́ ẹ̀ ń tà ní gbogbo ibi tẹ́ ẹ bá wà ẹ láǹfààní láti pè wá sórí nọ́mbà wa ẹ lè pè uk nọ́mbà wa sórí plus four four seven four five nine three five three seven nine nine plus four four seven four five nine three five three seven nine nine ẹ láǹfààní láti pè second number wa náà Sorry, plus four four seven four two four seven two eight seven four three plus four four seven two seven four two four seven two eight seven four three second number wa náà ní ẹ̀dẹ̀ láǹfààní láti pè mí ọmọ yín náà lẹ́dídì sórí nọ́mbà mi sórí oh eight oh twenty nine zero four one zero six five Number mi nìyẹn tẹ́ bá nìkan méjì tàbí mẹ́ta tẹ́ bá fẹ́ bá mi sọ. bákan náà dẹ̀tí ni ẹ má gbàgbé pẹ̀lẹ́ fi whatsapp messages yín ránṣẹ́ sórí first number tí mo kọ́kọ́ pè yẹn ó ní plus four four seven four eh, five nine three five three seven nine nine nọ́mbà àkọ́kọ́ tí mo kọ́kọ́ pè òun náà nìyẹn ẹ lè send whatsapp messages yín bóyá àti pé bóyá ó ń di iṣẹ́ tí yín ṣáà pé gbogbo all over the country kọ́ la wà ní the same time ó lè jẹ́ nígbà tá a bá wà ní àárọ̀ láwọn míì á wà lálẹ́ bóyá àti wá pẹ́ mọ̀ pé ah, ṣé mi ò ní disturb ẹni yìí òru ló máa wà ẹ̀yà kan ra drop message yín àdèmà dá yín lọ lẹ́sẹ̀kẹsẹ̀ tá a bá ti gba message yín ẹ̀ ṣe mú àkókò lọ́pọ̀ yanturu lẹ́ni gbogbo update tó wà lórí àwọn celebrity wa láàárín ọ̀sẹ̀ tá a lò kọjá lọ sọ́hún gbogbo ìpàkátá ni mo mú wá fún yín ní tẹ̀ní mo dẹ̀ kẹ́yìn brothers eh, my muslim brothers and sister ìpè àkó àṣekọ ọdún o ẹ̀mí wá ṣọ̀pọ̀ ẹ̀ láyé lágbára ọlọ́run ẹ̀ tẹ̀mí ẹ jẹ́ ká gbóni díẹ̀ náà tí n bá padà dé má má jáyín sí lónìí rẹpẹtẹ fún àwọn onítùmọ̀ wá tọjọ́ tẹnu wọ́n bọ̀ náà ẹ jẹ́ ká gbórin díẹ̀. tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Toma, toma, toma, toma, toma, toma, toma, toma, toma, toma, toma, toma. Excuse me, I'm not going up. lẹ́yìn tẹ́ mẹ́kà àbọ̀ padà sórí ètò yín ètò wa entertainment náà ni pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín Lady náà ni mo kì í padà pẹ̀lú orí DJ excuse àti slantan gbọmọgbọmọ wọn ló pe táìtì wọn náà mo fi kí í kàbọ̀ padà sórí ètò yín ètò wa kí tó tẹ̀síwájú nínú àwọn news náà tọjọ́ tèmi ẹ̀jẹ̀ sáré fàṣìkò kí dáàdì mi brọ́dà mi kọ́ mo ti rí ọwọ́ yín sà dáàdì mi ọlákúnlé àjíbádé mórí ọwọ́ yìí sir wọ́n ní good afternoon beautiful lady d hey hey ya thank you sir wọ́n ní i like your hairstyle thank you so much sir ẹ ṣe gan fún appreciation yẹn orí appreciate yín gan ẹ ṣe mo dúpẹ́ ẹ dẹ̀ káàbọ̀ sẹ́rẹ̀ tí ó pẹ́ ẹ dẹ̀ send like send send love wo ìpàkátà ni mo rọ́wọ́ yín ẹ ṣe gan fún ìfẹ́ tẹ̀ tiwa lórí ètò yìí entertainment news àti eh, ìbílẹ̀ radio gọ̀ọ̀gọ̀ ìfẹ́ tẹ ní sí wa ẹ̀yàn eh, ọlọ́run nípa náà fẹ́ náà ṣùgbọ́n ẹ̀yìn tèmi má gbàgbé pé tẹ ṣe ń comment tẹ ṣe ń like yẹn ẹ máa tún máa bá wa share fún gbogbo àwọn èèyàn tó wà lórí facebook tìyín náà kọ́ lè mọ̀ pé bẹ́bẹ́ ṣẹlẹ̀ lórí ìbílẹ̀ rédíò bíbá ẹ̀yìn tèmi ẹ̀yẹ bọ́ sàgbà mi ètò gọ́gọ́ àwọn ní ìtumọ̀ àfọ́tọ́jọ́ tèmi ẹ̀yìn tèmi wíìkì tá a wà yìí eh, ọ̀sẹ̀ tá a lò kọjá yẹn hmm wíìkì ọmọ ni ìṣe lọmọ kan flow. lọmọ ń flo láàrin àwọn celebrity àmọ́ ní hèé báyìí lọ́lọ́run ṣe dùn tó ọlọ́run dùn gan-an ni tí wọ́n bá mọ̀ ọ́ sìn mo wò pé ah, ah, kí ló ṣẹlẹ̀ gbogbo wọn kàn bímọ wọn bímọ wọn bímọ wọn bímọ léra wọn ni ogun àwọn celebrity pátápátá hmm, most wọn ló bímọ láàrin ọ̀sẹ̀ tá a lò kọjá yẹn ẹ̀wọ̀n lè má pọ̀ ní iye tó tọ́ ṣùgbọ́n àwọn sàràkí sàràkí tíyan ti wò pé ah, what is going on aunty what is going on uncle but most wọn yẹn náà wá yà wọ́n lẹ́nu láàrin ọ̀sẹ̀ tó kọjá àwa náà bímọ àwa náà bímọ àwa náà gbogbo àwọn táwọn ọjọ́ lọ́ọ̀ fún ọmọ mo gbàdúrà pé lọ́la oṣù tá a wà yìí ọjọ́ òbúkọ́ni ọ̀rọ̀ ni mo gbàdúrà pé àárọ̀ kárí gbogbo wa lágbára Ọlọ́run ẹ tẹ́ mẹ́jọ bọ́ sórí ètò gangan eléyìí tí màá fi ṣídìí ètò yìí lẹ́ni ó ní news tó ń trend tẹ́ bá ń gbọ́ ọmọ tó ń sọ òun lọmọ tó ń sọ níta ọ̀rọ̀ àti tóyìn ayé mako ẹ̀ nìyẹn ṣùgbọ́n ti di tóyìn Abraham nísìnyí orúkọ kan ti ti wá tẹ̀lé ẹyin tẹ́ tẹ́lẹ̀ gbọ́dọ̀ tẹ́ bá rántí dáadáa láàrin ṣẹ̀ta lọ kọjá lọ sọ mo múrò yìí wá nípa Nollywood actress ẹ̀ tóyìn Abraham pé òun àti Nollywood actor kan wọ́n ṣègbéyàwó bòńkẹ́lẹ́ introduction wọ́n ṣe ní bòńkẹ́lẹ́ ní ìlú ìbàdàn nígbà tó sọ̀rọ̀ yẹn nígbà yẹn lọ́hùn eh, àwọn méjèèjì wọn sọ̀rọ̀ ń pẹ́ ọ̀rá keep me ìgbà tó yá news tún jáde pé Akintóyìn má ti fẹ́ra kù Akintóyìn bọ́ síta pé ẹ́ ta ló sọ bẹ́ẹ̀ rọ́ ni kíní kan kíní kan oríṣiríṣi nǹkan ló bẹ̀rẹ̀ sí ní lọ ìgbà tó ṣègbéyàwó yẹn nígbà yẹn wọn ò upload picture Akintóyìn síta ṣùgbọ́n nollywood actors tán bá ṣègbéyàwó nígbà yẹn ọ̀nì kọ́láwọlé ajẹyẹmí bọ́lákọ́lá you do well sir ó kí yín sílé náà ni tá a bá gbàgbé tá a bá rántí pé àǹtí tóyìn wọ́n ti ṣe ìgbéyàwó pẹ̀lú nollywood actor kan náà eh, adeniyi johnson tí ìgbéyàwó yẹn tó dẹ̀ tún ká ní two thousand and sixteen nígbà yẹn lọ́hùn-ún oríṣiríṣi eh, ìsọ̀rọ̀ ló ṣẹlẹ̀ láàrin ìgbà yẹn sísìn tó jẹ́ yẹ pé bàbọ̀dá níyì àwọn náà tún lọ mú Nollywood actress mi nínú Yorùbá industry òun náà ti mú fíẹ́ǹsì wọn nísìnyí àti ṣe yìí àti ṣe yìí ẹ̀dùn ṣùgbọ́n nísìnyí ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ gangan ni pé àǹtí Tóyìn wọ́n ti bí ọmọkùnrin làǹtìlanti ọ̀rọ̀ yìí ó ṣe bẹbẹ ẹ ní ìwọ̀nba ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn ó ní àǹtí Tóyìn tán ṣe baby shower wọn nílùú òyìnbó lọ́hùn-ún àìmọye àwọn celebrity ló wà ń bẹ̀ tókẹ́ mákewá wà ń bẹ̀ níní ẹ̀dọ́ wà ń bẹ̀ àǹtí fẹ́tíà gangan gbẹ̀yìn àti ìyábọ̀ ìyábọ̀ òjó han ìdìbà ìyàwó two-face ìdìbà àwọn náà wà ń bẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn celebrity kódà ex eh, big brother naija two thousand and eighteen bambam òun náà wà ní ibi eh, baby shower ọ̀hún ṣùgbọ́n baby shower yìí wọ́n ya oríṣiríṣi fọ́tò àti fídíò wọn upload picture kankan ìgbà tó dáhùn ọ̀sẹ̀ tó kọjá ó ní a notice pé àti tóyìn wọn wà gbogbo fọ́tò tó wà lórí Instagram page wọn wọ́n lè kọ ẹyọ kan kò gbẹ́sì ìgbà yẹn náà upload picture àwọn àti bọ̀dá Kọ́láwọlé Ajéyẹmí tí wọ́n yà as bóyá wedding picture ni màá pè as introduction picture ọ̀nà yà wọ́n fọwọ́ kóra wọn láti náà kò pẹ́ sígbà yẹn the same day only news bọ́ síta pé àti Tóyìn wọ́n ti bímọ ọmọkùnrin làǹtẹ̀làǹtẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn celebrity nínú eh, film industry kódà àwọn blogger gan fúnra ara wọn gan kí àti Tóyìn ọ̀pọ̀lọpọ̀ kíkí ló lọ lórí social media pé hey àti Tóyìn you have done well kò wá ṣe pé wọ́n bí ọmọ lásán hmm, wọ́n bí ọmọ yẹn ṣùgbọ́n wọ́n tún máa ṣe ìṣílé ọdọ́ ìkómọ ti ń lọ lọ́wọ́ báyìí wọ́n ti ń ṣe preparation kómọ yìí táwọn fẹ́ ṣe ní nàìjíríà nìyẹn àwọn gúrùpù wọn kan tí àǹtí Nkechi Bless Sunday ẹ̀ àwọn tí ń lead gúrùpù yẹn lọ́nà àwọn fẹ́ ṣe ìkómọ tiwọn bọ́ ìkómọ di mé ìkómọ gangan wọ́n fẹ́ ṣe pẹ̀lú ilé tí àwọn àtọkọ wọn jọ kọ́ ẹ̀ àmọ́ agbègbè tí ilé yẹn wà ṣùgbọ́n wọ́n kọ́ ilé kan tọ́pẹ̀tẹ̀ ní Color blue mm, all blue ni eh, blue team kódà brother shower wọn àwọn àti ọkọ wọn jọ wọ blue blue kò yé bẹ́ẹ̀ wọ́n sọ pé hmm, pé up Chelsea nìyẹn eh, up Chelsea nìyẹn brother eh, Kọ́láwọlé Adéyẹmí ó jẹ́ one of the popular face eh, tó yẹ pé ó máa ń wá láti ìlú Abẹ́òkúta mo mí pé àwọn tó máa ń ṣe eré tó bá ti wá láti Abẹ́òkúta òun ni bọ̀dà kọ́láwọlé àwọn tá a bá máa wo yorùbá movie dáadáa máa mẹni tí kọ́láwọlé ajẹyẹmí tó jẹ́ ó máa sábà wà nínú fíìmù tí ṣẹ́gun ògúngbè ẹ̀ tó bá ṣe síta bọ̀dà ṣẹ́gun fíìmù tó bá ti ṣe bọ̀dà kọ́láwọlé wọn máa sábà wà ń bẹ̀ ní most time àwọn náà láti iléeṣẹ́ wa awakẹ́ àti tóyìn tóyìn abraham ajẹwọlé àti bọ̀dà kọ́láwọlé ajẹwọlé the superman congratulations to you kò yé ṣe ìṣìyàn tó lọ sípò lóyún kí wọ́n wá lọ sípò ìbímọ iṣẹ́ ọlọ́run ni àwa Madrid ni orúkọ rẹ̀ àwa náà kí n láti lè ṣe Ọ̀wẹ́bílẹ̀ rédíò láti orí ọ̀gá pátápátá ìyá àbàdàn authentic ìpè congratulations to you ọlọ́run àwọ̀ ọmọ yìí ọlọ́run á dá sí lágbára ọlọ́run ẹ ti mẹ́jẹ mẹ́nu kúrò ń bẹ ẹ̀jẹ̀ fún yín ní another news nípa Nollywood actress àǹtí Ronke Odùsànyà tí gbogbo àmọ̀ sí flaky àwọn kan ní flaky ìdídòwò àwọn kan pè wọ́n ní flaky lásán any which way àǹtí flaky náà wọ́n bí ọmọ mm, early hour ní on the nineteen eh, on the nineteen àná nìyẹn àná ní àǹtí flaky tí wọ́n fi fọ́tò àwọn àtọmọ wọn níbi tí wọ́n ti sùn sórí bẹ́ẹ̀ náà gbọmọ yẹn sí àyà kódà wọn ò tí kúrò lọ sí torí drip ó wà ní ṣódà eh, wọn ó dẹ̀ wà ní ibi apá wọn eh, wọ́n kọ síbẹ̀ ìgbà tó upload picture yìí àti Ronke wọ́n kọ ọ̀rọ̀ kan síta ọ̀rọ̀ yẹn èyí bọ́nà fi kọ́ èyí bọ́nà máa fi kà wọ́n kọ síbẹ̀ pé my joy no my joy knows no no my joy knows no limit my joy knows no limit is a bunchless. appreciate to the God for for the process and seeing me through it all. Hmm. wọ́n wá tẹ̀síwájú náà ọ̀rọ̀ wọn ní betting a new being is a whole new level and experience for me my love well we welcome and over mo dúpẹ́ tó ṣe kọ́ sínú ọ̀rọ̀ wọn nìyẹn pé ìdùnnú àwọn kò ní limit at the moment ìpè ọmọ àwọn káàbọ̀ olúwa mo dúpẹ́ àná láti lè ṣe wá ń bì báyìí àwa kí àti fi lè kí àti Rónkẹ́ Odùsànyà pé congratulations to you ma. Hmm. àyẹ̀rí pé àwọn celebrity táwọn èèyàn ti wò pé what is going on àti ìgbọ́ anything ṣe rí pé àwọn ni eléyìí tó ń bímọ láàrin ọ̀sẹ̀ ta ló kọjá akínyẹn lẹ́ẹ̀kan sí congratulations to you ma ọlọ́run àwọn ọmọ náà ọlọ́run á dá sí and the season of um, children ẹ̀hún náà ti ni mo ṣì wà ayé kí tó fún yín ní another news nípa Nollywood actor kan Túndé. Eh, owó kò níran Túndé owó kò níran ẹni náà Yorùbá actor ni mm, ó máa ń ṣe sinimá Yorùbá dáadáa mo máa ń fẹ́ ẹnu máa ń sábà ṣe àbúrò bọ̀dá Ọdúnladé mo máa ń sábà ṣe àbúrò wọn nínú sinimá ẹni náà wọn àti ìyàwó ẹ̀ wọ́n welcome another child wọn bí ṣe pé wọ́n tẹ̀ ti bí ọmọbìnrin kan tẹ́lẹ̀ ṣùgbọ́n àwọn àtìyàwó wọn welcome another child ní ìlú USA ní on the eighteen ìjẹta August onú oṣù tá a wáyé náà Nollywood actor yìí fúnra wọn náà ṣe fọ́tò tó ti gbé ọmọ náà dání tó ń dẹ̀ kiss ìyàwó wọn ní forehead very romantic picture ó náà upload sọ̀rọ̀ Instagram mu nínú ọ̀rọ̀ wọn wọn kọ síbẹ̀ ọ̀rọ̀ inú Quran òun náà kọ ṣùgbọ́n ìbọn náà fi kọ́ òun kọ́ ní inú Quran gangan èdè tó máa wà ṣùgbọ́n ìbò náà fi kọ ọ̀rọ̀ yìí síta ẹlẹ́rìí ká fún yín tán ṣe kọ́ ó kọ síbẹ̀ pé and Allah has established you from the womb and your mother has not knowing a thing and he made you for hearing and vision and intend that your life uh, that perhaps you will be great grateful uh, probably you be grateful ẹ má bínú ìbò eh, wọn yẹn fẹ́ ṣe díẹ̀ probably you be great wọ́n wá ní quran táwọn kọ yẹn sixteen verse seventy eight òun ní nǹkan táwọn kọ náà parí ẹ̀ pé alhamdulilayi alhamdulilayi mo dúpẹ́ ẹ̀ àwọn náà wá kí bọ̀dá túndé owó kò níran nollywood actor èpè congratulations to you sir ẹ kú ewu ọmọ náà ọlọ́run á wò ọlọ́run á já sí ẹ̀yin tẹ̀mí ẹ̀dá mẹ́nu kúrò ń bẹ̀ another season of children náà lélẹ́yìí ọmọ náà tún lélẹ́yìí no, a eh, Nigerian musician Small Doctor I want to welcome fourth child with fourth baby mama eh, ní ìlú Canada lọ́hùn-ún Agbẹ́kẹ́ eh, fourth baby mama wọn yìí òun ló bímọ fún wọn Canada lọ́hùn eh, aki small doctor no. ìpè congratulations to you eh, fourth child fourth baby mama eh, akínyìn kó oríire náà eh, ayọ̀ ńlá ni ọmọ ayọ̀ ńlá ni ọmọ akíyín lẹ́ẹ̀kan sí látìlẹ́yìn wọn bẹ̀rẹ̀ sí ọlọ́run àwọn ọmọ náà ọlọ́run á dá sí ẹ̀yìn tí mẹ́jọ ká gbórin díẹ̀ náà tí má padà dé má tún tẹ̀síwájú fún àwọn news tí mo wá fọ́tọ́jọ́ tèmi wọ́n bọ̀ ẹ jẹ́ ká gbórin díẹ̀ náà. ètò yín ètò wa entertainment is not nine pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ ilé dídí náà ni mo kí káàbọ̀ padà pẹ̀lú orin kí Daniel Poco òun pé táìtù yẹn òun náà mo fi kí káàbọ̀ padà ṣùgbọ́n kí tó tẹ̀síwájú ẹ sáré fàṣípẹ́ kí mọ́mì mi mọ́mì mi dáadáa ẹ àmọ́mì mi dáadáa náà nìyẹn mo rí ọwọ́ yín mà mọ́mì mi Abímbọ́lá JP Àkàndé wọ́n ní Lady D ẹ kó ètò ẹ ṣe gan ma ẹ káàbọ̀ sórí ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí ma bákan náà dẹ̀ mo tún rí ọwọ́ mọ́mì mi dáadáa my lovely mọ́mì mọ́mì mi ọmọlọ́lá lọ́lá wọn ní hello lady di good afternoon good afternoon to you too ma ẹ káàsán ma ẹ káàbọ̀ sórí ètò báwo ni ọwọ́ ṣẹ́ lọ́dọ̀ yín bẹ̀ yẹn ṣeun yá ẹ̀ ṣàjẹ́ ìbúgbàjẹ́ ẹ ẹ̀yin tèmi ẹ jẹ́ máa tẹ̀síwájú fún àwọn oníwèé tí mo kó wá tọ́jọ́ tèmi another ni tí mo máa fún yín ìròyìn ayò náà ní nípa Nollywood actress kan. Hmm kéèyàn rò pé ọlọ́run ò lè ṣe kó sí nǹkan tọ́lọ́run ò lè ṣe ẹ̀ rere ní olúwa ẹ̀ bẹ́ẹ̀ ló máa ń sọ Nollywood actress yìí ẹ̀ mo sọ nípa Adédiwúrà Black Gold àti ẹ̀ mo múròyìn wá nígbà tí ẹ̀ àti ṣe birthday forty one years ní ọdún yìí ọdún ìgangan ni àti tó pé forty one years and she has been divorced for twelve years ẹ̀yin tèmi ẹ rí i pé ọ̀rọ̀ yẹn ó ṣe díẹ̀ wọ́n ti wà divorce Eh, wọ́n ti wà ní single mother for the past twelve years but uh, the happiest part ò ní pé until she find love again hmm, at the age of forty-one years aunty eh, wọ́n ya fọ́tò engagement ring wọn ìyẹn tí new man wọn tó ṣẹ̀ṣẹ̀ propose tiwọn sí orí instagram láàrin ọ̀sẹ̀ tá a lò kọjá lọ sọ́hún láàrin ọ̀sẹ̀ yẹn náà òun náà ya picture yẹn sórí instagram wọn wọ́n lọ́kọ́ síbẹ̀ ọ̀rọ̀ tó kọ síbẹ̀ wọ́n kọ síbẹ̀ pé I got divorced twelve years ago and love found me again congratulations to me I'm taken thank you Mr. Mo hmm, tó ṣe kọ́ nìyẹn you know uh, your baby loves you wọ́n kọ síbẹ̀ sí orí Instagram wọn lẹ́yìn ẹ̀ àti Adédiwúrà Black Gold ẹ̀wọ́n tó bá kọ̀ ọ̀rọ̀ yẹn tán eh, àwọn newsmen ẹ mọ̀ èèyàn wa tá a bá ti rí tuntun a mọ̀ pé ẹjọ́ báwo lọ̀rọ̀ ẹ ṣẹ̀ṣẹ̀ lẹ́fún wa ní ká túṣu déédìí kòkó gangan ká mọ̀ nǹkan tó wà nínú ìgò tó ń pè ní jíìnì kò yẹ yín bẹ́yẹn àwọn èèyàn súnmọ́ àwọn newsman súnmọ́ wọn láti béèrè pé àǹtí ṣé ẹ find that easy being a single mother àbí ẹ kàn find love ẹ kàn jump sínú ẹ bẹ́yẹn wọ́n ní lára wọ́n ní àwọn àti partner àwọn àwọn ti date for the past three years làwọn ti wà together káwọn tó wá make final decision pé hmm, jẹ́ ká take relationship yìí a step further káwọn to continue nínú another step being stop being boyfriend and girlfriend ká tún tẹ̀síwájú nínú taking being engaged to each other nínú ọ̀rọ̀ tá a ti Adédiwúrà sọ síta wọ́n ní definitely pé inú àwọn dùn ipe àwọn tiẹ̀ rí ìfẹ́ wọ́n ní ṣùgbọ́n nígbà kan nínú ayé àwọn wọ́n ní àwọn ọkùnrin àwọn ò rò pé àwọn tiẹ̀ lè kó pẹ̀lú ọkùnrin ẹyin bó náà fi kọ́ síbẹ̀ ṣùgbọ́n yorùbá lè ní fi tún wọn náà ò kó pé àwọn ò mọ̀ pé àwọn lè kó pẹ̀lú ọkùnrin míì mọ́ ipe torí experience àwọn ti ní pẹ̀lú past marriage àwọn ipe kò sí ẹ̀wọ̀ àwọn láti kó pẹ̀lú ọkùnrin kankan mọ́ wọ́n ní nǹkan tó tún wá ṣẹlẹ̀ ni pé àwọn máa ń bring past àwọn àwọn máa ń bring yẹ̀ sínú present present relationship tá a bá ṣẹ̀ṣẹ̀ ń go on pẹ̀lú àwọn máa gbé past experience Eh, àwọn tó máa gbé wá sí present one wọn náà máa ń jẹ́ kí ọkùnrin míì kó tiẹ̀ jọ pé ó tiẹ̀ máa so tá a fà wọ́n sílẹ̀ àbí táwọn gan máa switch off immediately pé ẹ ó ti sún mi ò ṣe mọ́ wọn ní ṣùgbọ́n àwọn dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run ti jẹ́ kífẹ́ kó tó rí àwọn lẹ́ẹ̀kan sí adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àwọn náà bá yín dúpẹ́ àti adédìwúrà gold and eh, black gold ọlọ́run tó ti so yín pọ̀ báyìí tọrọ ọlọ́run ló so yín pọ̀ èṣù ò ní so yín ká lágbára ọlọ́run àti adédìwúrà ẹ jẹ́ sọ fún mi ọjọ́ wedding mo fẹ́ sọmọ ìyàwó lè máa gbé fúláwà síwájú yín àwọn kan máa máa kọrin tẹ̀lé mi yín bá ti tẹ̀lé mi dáàdì àtẹ̀lé mi so marriage àbá ti ti ṣe ẹ ṣáà pè mí tẹ bá ti fẹ́ ṣì ìyàwó yẹ kò yẹ bẹ́ẹ̀ mo fẹ́ wá sọmọ ìyàwó congratulations to you ma once again ẹ̀yin tẹ mẹ́jẹ mẹ́nu kúrò ń bẹ jẹ́ kí n fún yín ní another news nípa Hollywood actor kan eh, Hollywood actor ni eléré ìlú òyìnbó òní ẹni yìí ẹni yìí dẹ̀ ni WWE World Champion nígbà yẹn akànṣe òní ẹni yìí ẹ̀ mú sọ̀rọ̀ nípa ẹ̀ Dwayne Johnson ẹ̀ ti bọ́ àmọ̀ sí The Rock The Rock yà wá lẹ́nu ní on the eighteen ẹ̀ ní ọjọ́ Sunday òní The Rock tó upload picture yìí ẹ̀ aná náà upload bọ̀ ìjẹta ọjọ́ sunday ó ní àwọn àti long time eh, girlfriend wọn Lara tán ṣègbéyàwó bọ́kẹ́lẹ́ ní etí omi beach wedding oh my god they look very happy and sweet together But jẹ́ pé couple couples wọ́n ti wà for very long time eh, wọ́n ti wà very long time wọ́n dẹ̀ ti bí ọmọ méjì eh, pẹ̀lú ara wọn ṣùgbọ́n àwọn àwọn couples yìí ó yẹ kán ti ṣe ìgbéyàwó wọn ní two thousand and eighteen nígbà yẹn lọ́hùn ní last year ṣùgbọ́n wọ́n propose ẹ̀ wọ́n postpone ìgbéyàwó yìí nítorí pé àti Lára wọ́n lóyún wọ́n wá ní màmá wọn náà fẹ́ ya fọ́tò pẹ̀lú ikùn tó tóbi avelu sexy níjọ wedding àwọn ni so wọ́n wait láti jẹ́ kí àti Lára kó bímọ kí ni yẹn dẹ̀ padà sípò kó tó ṣègbéyàwó àwọn méjì wọ́n ṣègbéyàwó bòńkẹ́lẹ́ ní on the eighteen of August àwa náà wá kí n láti lè ṣe wa congratulations to you eh, happy marriage life ọlọ́run adúró tì yín ọlọ́run ò ní jẹ́ kí atúnika kò ní tún yín ká lágbára ọlọ́run ẹ tẹ mẹjẹ mẹnu kúrò lórí ẹjẹ kí n tó fi yín ní ẹdíndé news nípa Nigerian DJ kan DJ Kaywise DJ Kaywise ó ti become landlord ọkọ ẹlẹ́sì ìlú agbègbè kan ní ìlú Èkó DJ Kaywise fúnra rẹ̀ ló upload picture ilé yìí sí orí Instagram ó upload ẹ̀ nígbà tó ń wọlé lọ àti nígbà tí àwọn mọ̀lẹ́bí tó dé àwọn màmá wọn àti dádì àti bishop ní church tó wá kọrin tínú wọn dùn nínú ilé yìí DJ Kaywise ó post the picture yóò wá kọ síbẹ̀ wọ́n ní first of many thank you Jesus latest landlord congratulations to me òkìkí hashtag òkìkí wọ́n ṣe kọ síbẹ̀ nìyẹn àwọn náà wá kí DJ Kaywise pé congratulations to you Eh, ẹ ti donílé lórí nìyẹn eh, ọlọ́run ò ní jẹ́ kí nǹkan tẹ̀ fi ní donílé mọ́ ọlọ́run ò ní jẹ́ kẹrin ọlọ́run ò dẹ̀ ní ṣe yẹn ní òpin orí fún yín lọ́dún ìjẹ̀kẹ́ tún lè kọ́lé tójú báyẹn lọ lágbára ọlọ́run àmín ẹ̀yìn tẹ̀ mẹ́jẹ mẹ́rin kúrò ń bẹ̀ ẹ̀jẹ̀ kìtì fún yín ní another news news yìí eh, ó dùn mọ́ni lápá kan kò dùn mọ́ni lápá kan news yìí is about Nollywood actor and comedian ẹ̀ mú sọ nípa ọlátayọ̀ amọ́kẹ́dé tí gbogbo èèyàn máa ń pè ní ìjẹ̀bú eh, wọ́n upload picture kan àwọn àti ọmọ kékeré eh, baby girl wọ́n upload ẹ̀ eh, mi ò tiẹ̀ mọ̀ bóyá baby girl ni ó dà pé baby girl lọ́mọ yẹn wọ́n upload ẹ̀ sí orí Instagram wọn ní on the eighteen of August ní ọjọ́ Sunday baby girl náà ni wọ́n kọ sí abẹ́ wọn ní it's a girl gbogbo àwọn fans àti àwọn celebrity tó jẹ́ ara wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní kí ọ̀dà Táyọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní kí wọn congratulation wípé everybody tó ṣe upload picture ọmọ nìyẹn ṣùgbọ́n nǹkan tí mo notice nígbà tí mo wo picture yẹn mo rí pé ojú bọ̀dá Ìjẹ̀bú wú gan mo rò pé kí ló lè ṣẹlẹ̀ àbí bóyá torí pé ìyàwó wọn fẹ́ deliver ọmọ bóyá stress yẹn ló jẹ́ kójú wọn wú ṣùgbọ́n ní àná ó ní bọ̀dá wá láti wá clear hair nípa ọ̀rọ̀ ọmọ yìí Eh, nínú ọ̀rọ̀ tán kọ síbẹ̀ wọ́n ní eh, àwọn máa continue láti máa celebrate ọmọ yẹn ẹni ìtàn wọ́n ní bó tẹ̀ ṣe wípé ìyá ẹ̀ tó jẹ́ eh, ẹ̀jẹ̀ àwọn tó jẹ́ bí àbúrò sáwọn wípé ó ti ń sùn nínú olúwa pé ẹni yẹn ṣaláìsí pé àwọn láìkí wọn gan i love you mrs ayọ̀bó ayọ̀bámi bó ayọ̀bámi bọ̀ ayọ̀bámi bọ̀ tó ṣe kọ́ síbẹ̀ náà ni Ogun ogún mi lúgbà ogún mi lúgbà tó ṣe kọ́ síbẹ̀ ni pé continue to rest in Lord tó ṣe kọ́ nìyẹn ẹ àwọn èèyàn wá ṣẹ̀ṣẹ̀ realize pé ah kò kí ṣe bọ̀dá ìjẹ̀bú ló ní ọmọ yẹn ó dà pé ẹgbọ́n wọn abáàbúrò wọn ló lọ ọmọ yẹn ṣùgbọ́n ó dà pé tẹ́ni yẹn ṣe bímọ tán òun ló jáde láyé àwọn náà wá gbàdúrà láti lè ṣe wá ń bì báyìí ọlọ́run á dúró tì yín sà bọ̀dá ìjẹ̀bú ọlọ́run á dúró tì ọlọ́run á dúró tì ọmọ yìí torí kò easy mm, ọmọ kékeré tí ò tẹ̀ tí mọ̀ yá situation yẹn ó lágbára díẹ̀ ṣùgbọ́n ọlọ́run ọlọ́ba tó ń dúró tẹ̀dá ọlọ́run á dúró tì ọlọ́run á dúró tì ọmọ yẹn ọlọ́run á dẹ̀ dúró tì the rest of the family ọlọ́run á tọ́jú ọmọ yẹn ọlọ́run á jẹ́ kó dàgbà á tògbó lágbára ọlọ́run á á péye fún yín lágbára ọlọ́run á tó wò lágbára ọlọ́run ọlọ́run á dẹ̀ bá wa tẹ́ màmá àmọ́ ọmọ náà ọlọ́run á tẹ̀ sí afẹ́fẹ́ rẹ̀ lágbára ọlọ́run akin láti lè ṣe ọmọ bíbá ẹ̀yìn tí mẹ́jẹ mẹ́nu kúrò ń bẹ ẹ̀jẹ̀ kì í fún ní another news nípa Big Brother Naija ẹ mọ̀ pé mo sọ fún yín lórí ètò yìí pé màá máa fún yín ní update every time ní orí Big Brother Naija season four pepper dem hashtag pepper dem ó jẹ́ ṣe pé ní ọ̀sẹ̀ tó kọjá lọ sọ́hun ní Sunday Sunday tó kọjá lọ sọ́hun wọ́n evict anybody in our house ṣùgbọ́n Sunday tí a lò Sunday ìjẹta wọ́n evict èèyàn méjì kúrò nínú house eh, nínú house àwọn tó evict kúrò nínú house yẹn àwọn new housemates tó ṣẹ̀ṣẹ̀ mú wá náà ni eh, Joe àti Enika àwọn méjèèjì lọ evict kúrò nínú house awọ́kẹ́ àwọn rest of the housemates good luck to you eh, èèyàn kan náà làwìn good luck to you guys ẹ̀yin tẹ̀mí ẹ má wọ́rì lórí ọ̀rọ̀ yẹn a máa mú update wá fún yín every time bó bá ṣe ń lọ lórí Big Brother Naija ẹ jẹ́ mẹ́rin kúrò ń bẹ ẹ jẹ́ fún yín ní another news nípa African music legend kan African musician legend òun yìí DJ Tẹ̀túnì pẹ̀lú DJ Rafat ẹni yìí Côte d'Ivoire òun ló ló recite sí. Si Eh, Cote d'Ivoire òun ló reside sí ṣùgbọ́n ẹni ó ní eh, bike accident eh, on the eleventh on the eleventh of August lẹ́ni ní ìjàmbá nínú kẹ̀kẹ́ tó wà yìí thirty three years old On òní DJ yìí ó ní ìjàmbá ọ̀kadà ní agbègbè Abidjan ní alẹ́ tọ́rọ̀ ṣe kàn wá wọ́n ní ẹnì kan máa ń sáré ọlọ́run ọba ló ní déédéé lọ́wọ́ wọ́n sọ síbẹ̀ pé wọ́n máa sáré wọ́n ní ìgbà fún tẹ̀ ní ìjàmbá ọkọ̀ eh, ọ̀kadà yìí wọ́n ní alẹ́ ní on the eleventh ni ṣùgbọ́n on the twelve of August gangan ó ní wọ́n kéde eh, ní around eight a.m. ní àárọ̀ pé ẹni ó ti jáde láyé àwọn náà wọ́n gbàdúrà pé kọlọ́run kó tẹ̀ wọ́n sí afẹ́fẹ́ rẹ̀ eh, kó mú ìpẹ́ burúkú kó mú kúrò lójú wọn kó dẹ̀ dúró ti àwọn mọ̀lẹ́bí wọn kọ́lọ̀ ń kó tù wọ́n nínú ẹ̀yìn tèmi ẹjẹ́ mẹ́rin kúrò bẹ̀jẹ̀ kí fún yín ọdún dẹ́nu nípa Nigerian Nollywood actor first arising Nollywood actor ọlẹ́ni nínú Nollywood actor ọ má sábà ṣe babaláwo lẹ́ni má sábà ṣe ṣùgbọ́n English movie bí English àbí Igbo movie ọlẹ́ni máa ń wà mo ń sọ̀rọ̀ nípa Holiness Young òní orúkọ ẹni yìí ẹni yìí wọ́n ní àwọn. Eh, aya assassin òun ni wọ́n pa ẹni yìí alongside female friend ẹ̀ kan ní ilé wọn ni wọ́n pa ẹni yìí ẹ̀wọ̀n eh, ni wọ́n tiẹ̀ tẹ̀lé identify àwọn kílà yìí wọ́n ní ṣùgbọ́n wọ́n pa ẹni yìí pẹ̀lú female friend ẹ̀ eh, ní àárín ọ̀sẹ̀ tí a lò kọjá láàrin on the eleven sí on the twelve òun ni incident yìí náà ṣẹlẹ̀ a gbàdúrà pé kọ́lọ́run kó dúró ti àwọn mọ̀lẹ́bí wọn kọ́lọ̀ kó dẹ̀ tẹ̀ wọ́n sí afẹ́fẹ́ rẹ̀ àmì ẹ̀yìn tí ẹ mẹ́jẹ́ ká gbórin díẹ̀ náà tí bá padà dé máa máa tẹ̀síwájú láwọn news tí mo mú wá tọjọ́ tèmi mo ń bọ̀ ọ̀nà ẹ̀jẹ̀ ká gbórin díẹ̀ padà sórí ètò yín ètò white tomatoes náà ní pẹ́ lọ́mọ yín ọ̀rọ̀ ẹ̀yin olólùfẹ́ yín Lady Dee náà ni mo kí ń kàbọ̀ padà kí tó lọ́lẹ́kọ̀ọ́ ni mo sọ̀rọ̀ fún yín nípa Nollywood actor ti àwọn aya assassin tán ṣekú pa mo rí ọwọ́ yín sísítà mi mọ́mì mi dáadáa mo rí ọwọ́ yín mà wọ́n ti kọ ọ̀rọ̀ lọ síwájú sàn-sàn mọ́mì mi Fausat Adams wọ́n ní Almighty God will grant him eternity ẹ ọ̀rọ̀ àwọn tí ó ṣaláìsí yẹn òun náà sọ wọ́n dẹ̀ tún ní kábíyèsí ọlọ́run RIP àmì ọlọ́run ẹ ṣe gan ma ẹ ọwọ́ yín gan ma ẹ jẹ́ mẹ́mọ́ gbàgbọ́ tí ẹ bá ṣe ń send like ten comment ẹ máa bá wa share fún àwọn love ones yín náà kán lè mọ bó ṣe wà lórí ìbílẹ̀ rédíò bíbẹ̀ ẹ̀yin tí mẹ́jẹ́ kí n gbọ́ sẹ́gbàmì àwọn celebrity tó ṣe ọjọ́ ìbí láàrin ọ̀sẹ̀ tá a lè kọjá lọ sọ́hun ẹni àkọ́kọ́ tí màá kọ́kọ́ mú náà ni American reality TV star kan mm, personality TV personality model entrepreneur and social media personality òun lẹ́nu family Ki, Kim Kardashian òun family àwọn Kardashian but Kylie Jenner òun náà ni mo sọ̀rọ̀ nípa ẹ̀ ó ṣọjọ́ ìbí ẹ̀ lọ́n the ten of August òun eh, pé twenty two years of age ìjọ eh, yẹn gangan lọ́pẹ́ twenty two happy birthday to you Kylie Jenner bákan náà dẹ̀ tún ni mo tún rí olórin nàìjíríà olórin ṣèwọ́ṣèwọ́ kan náà ní ìlú nàìjíríà bíi bàyí jesse jazz àwọn náà ṣọjọ́ ẹbí ten of august làwọn náà ṣọjọ́ ẹbí wọn happy birthday to you bákan náà dẹ̀ tún ni mo tún rí multi-talented singer and producer kan náà malik berry àwọn náà ṣọjọ́ ẹbí eleventh of august òun náà ṣọjọ́ ẹbí happy birthday to you bákan náà dẹ̀ tún ni mo tún rí christopher l worm Eh, Australian actor ọ̀hún lẹni yìí wọ́n ṣọjọ́ ìbí wọn the eleventh of August làwọn náà òun náà pé thirty six years of age happy birthday to you bákan náà dẹ̀tún ni mo ti rọ́ lọ́jọ́ ìbí kan náà ni bí eh, ọlọ́jọ́ ìbí eh, American retired professional boxer òun ni ẹni yìí actor ni wọ́n television presenter òun ni wọ́n musician ni wọ́n businessman dẹ̀tún ni wọ́n pẹ̀lú mọ́sọ̀ nípa ọkọ gan ayé ìgbà máa ní ọkọ gan wíírọ̀ gọ́gọ́gà wọ́ọ́rìọ̀ ó ní kọ́tà máa ń sọ sí báyìí a ṣáà máa sọ̀rọ̀ yẹn ẹ̀ láyé ìgbà yẹn bàbá ìṣẹ́jọ́ bí London eleventh of August ọjọ́ yẹn gangan ni bàbá ẹ̀ pé sixty six years of age ah dáàdi ti dàgbà hmm, mo ti dàgbà wa náà akéré ńgbà yẹn nígbà yẹn tán pẹ̀ṣẹ̀ happy birthday to you sir ẹ̀mí yágùn lágbára Ọlọ́run bákan náà dẹ̀ tún ni mo ti rí Nollywood actress beautiful Nollywood actress Mummy Never Grow Old eh, ayo sọ nípa Ayọ̀ Adésànyà màmá ṣọjọ́ ìbí wọn on the eleventh of August ọ̀nà pé fifty years of age happy birthday to you ma ẹ̀mí yóò ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé bákan náà dẹ̀tí ni mo ti rí Nollywood actress eh, Queen Nwakoye eh, Nwakoye eh, wọ́n ṣọjọ́ ìbí eleventh of August làwọn náà ṣọjọ́ ìbí happy birthday to you bákan náà dẹ̀tí ni mo ti rí Nollywood actor kan Jibola, Dabo, Jibola, Dabo. Baba, ìṣọjọ́ bí bàbá yìí nínú sinimá àwọn máa fi irùngbọ̀n wọn irùngbọ̀n white òun náà máa ń lò nínú fíìmù irùngbọ̀n white òun ni bàbá yìí ní wọ́n máa ń ṣe fíìmù olówó dáadáa wọ́n máa ń ṣe yíbó fíìmù wọ́n máa ń ṣe yorùbá fíìmù wọ́n máa ń ṣe series fíìmù àwọn sinimá ọlọ́sọ̀ọ̀sẹ̀ bàbá yìí máa ń dán rí like daddy gan tó máa ń ṣe fíìmù because wọ́n fíìmù tó bá sí òyìnbó báyìí spoken english wọn very very nice happy birthday to you sir and daddy wa Jíbọ́lá Dàbọ̀ happy birthday to you bákan náà dẹ̀ tí mo ti rí Nollywood actor kan model òun náà dẹ̀ tó lẹ́nu mo sọ̀rọ̀ nípa Emmanuel eh, Ikubisi Ikubisi ṣọjọ́ ìbí on the twelve of August òun náà ṣọjọ́ ìbí happy birthday to you ẹ̀yin tẹ́ mẹ́jẹ́ ká gbọ́rin díẹ̀ náà tí bá padà dé wọ́n sì tẹ̀síwájú lórí àwọn celebrity tó ṣọjọ́ ìbí láàrin ọ̀sẹ̀ tá a lọ kọjá lọ sọ́hun ẹ jẹ́ ká gbọ́rin díẹ̀ ń padà bọ̀. Thank you. káàbọ̀ padà sórí ètò yín ètò wa ẹsímẹ́sì náà ni pẹ̀lú ọmọyàn ọ̀rẹ́ yín olólùfẹ́ Lady Dee náà ni mo kí í káàbọ̀ padà kí tó lọ́lẹ́kọ̀ọ́ ni mo sọ̀rọ̀ fún nípa àwọn celebrity tó ṣọjọ́ ìbí láàrin ọ̀sẹ̀ tá a lò kọjá lọ sọ̀rọ̀ ẹni tí mo ti mẹ́nubà náà ni Nigerian female rapper olólùfẹ́ ni yóò kọrin dàbí ti tẹ́lẹ̀ mọ́ ṣùgbọ́n olórin Nàìjíríà ò ní wọn wọ́n sọ̀rọ̀ nípa Eve Eve ọ̀ṣọ́jọ́ ìbí wọn ní on thirteen August happy birthday to you Eve bákan náà dẹ̀ tún ni mo tún rí olórin nàìjíríà kan náà olórin sèwọ́sèwọ́ náà lẹ́nu mo sọ nípa tìmáyà tìmáyà náà ṣọjọ́ ìbí on the fifteen of august òun ni tìmáyà ṣọjọ́ ìbí happy birthday to you bákan náà dẹ̀ tún ni mo tún rí nollywood actress kan beautiful nollywood actress angela angela okoye òun ṣọjọ́ ìbí on the seventeen of august náà ṣọjọ́ ìbí happy birthday to you bákan náà dẹ̀tún ni mo tún rí Nollywood actor kan náà Prince Ike Prince Ike ọ̀ṣọ́ ọjọ́ wọn on the eighteenth of August lọ́ṣọ́ ọjọ́ happy birthday to you bákan náà dẹ̀tún ni mo tún rí tí television host eh, television host òun lẹ́nu yìí eh, Bọ́láńlé ó ní orúkọ òun lọ́ṣọ́ ọjọ́ wọn on the nineteenth of August happy birthday to you bákan náà dẹ̀tún ni mo tún rí ọlọ́jọ́ ìbí kan náà níbí Nigerian comedian and actor mo sọ nípa Ayọ̀ Mako Obuama pè ní a white comedian ọ̀ṣọ́jọ́ ìbí on the nineteen of August ọ̀ṣọ́jọ́ ìbí wọn happy birthday to you. bákan náà dẹ̀sí mo ti rọ́ lọ́jọ́ ìbí kan náà ní bí musician òní wọn mo sọ̀rọ̀ nípa Run Town ọ̀ṣọ́jọ́ ìbí on the nineteen of August ọ̀ṣọ́jọ́ ìbí happy birthday to you. bákan náà dẹ̀sí ni mo ti rí television host kan náà ẹ̀hún ọ̀ṣọ́jọ́ ìbí mo sọ̀rọ̀ nípa Mercy mm, Dọlápọ̀ òní wọ́n ṣe ọjọ́ ìbí wọn on the nineteen of course wọ́n ṣe ọjọ́ ìbí happy birthday to you. bákan náà dẹ̀ tí mo tún rí fuji musician kan náà wọn náà ṣe ọjọ́ ìbí mo sọ nípa alhaji raymond ramoni ramoni akànni tí gbogbo èèyàn máa ń pè ní raymond king wọ́n ṣe ọjọ́ ìbí wọn on the nineteen òní bàbá ẹ̀ pé 50 years of age happy birthday to you sir. bákan náà dẹ̀ tí mo tún rí legend actor and comedian mo sọ̀rọ̀ nípa Hafiz Oyetoro tí gbogbo a máa pè ní Simply Saka Simple Saka wọ́n ṣọjọ́ ìbí twenty of August òun náà ṣọjọ́ ìbí wọn happy birthday to you bákan náà dẹ̀ tí mo ti rí ẹ̀sìn máa fi káàdì gbogbo ẹ̀ lẹ̀ pátápátá òun Andrew Ron British American actor òun ni ẹni yìí wọ́n ṣọjọ́ ìbí ẹ̀ ní on the twenty of August on ọ̀pẹ̀ twenty six years of age happy birthday to you ẹ̀mí yín yóò ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àti àyè tí gbogbo àwọn ọlọ́jọ́ ẹ̀bí wa pátápátá kí tó máa dágbére fún tèmi mo sáré rí ọwọ́ dádì mi kọ Assis abiola on a nice job keep it up mr abdulaziz from cairo ẹ ṣé gan sir ẹ ṣé mo rí ọwọ́ yín thank you so much sir ẹ̀yin tẹ̀mí tó bá ṣe enjoy program ẹ̀ ní problem rárá hmm, ẹ̀ ní problem rárá tí má kò ti parí ẹ̀kan ra play button ó máa bẹ̀rẹ̀ from the beginning eh, from the beginning fún yín ẹ máa láǹfààní láti wo gbogbo nǹkan tí mo ti sọ síwájú lọ sọ ọ̀hún wọ́n ti sọ̀rọ̀ nípa Nollywood actress Tóyìn Abraham àwọn àti Kọ́láwọlé Àjíyẹmí tó welcome bouncing baby boy láàrin hospital kọjá lọ sọ̀hún gbọ́dọ̀ ti sọ̀rọ̀ nípa Nollywood actress Ronke Odùsànyà Lẹ́kí àwọn náà welcome ọmọ ẹ̀là láti ní ọdún 19 mo ti sọ̀rọ̀ nípa túndé owó kò níran àwọn àtìyàwó wọn náà wọ́n welcome ọmọ ẹ̀là láti láàrin ọ̀sẹ̀ tá a lè kọjá lọ fáwọn yẹn náà ní weekend mo dé ti sọ̀rọ̀ nípa nollywood actress adéjìwúrà blackgold tí wọ́n find love after twelve years of divorce ẹ mo sọ̀rọ̀ nípa small doctor àwọn náà fọwọ́ kọ̀ ọmọ ọmọ tuntun láti our support baby mama wọn wọ́n sọ nípa Dwayne Dwayne Johnson àwọn àti long time fẹ́ǹsì wọn kan ṣègbéyàwó eh, ní eh, ìlú èyìnbó sọ̀rọ̀ sọ nípa wọn wọ́n ló ti sọ nípa Nollywood action eh, Táyọ̀ Àmọ́kẹ́dé fi àwọn kan sílẹ̀ pé àti àwọn olómi ọmọ tí àwọn gbé dání wọ́n ló sọ nípa DJ KY tó sí ilé ní ìlú èkó ó sọ nípa àwọn big brother naija ẹ kọjá àwọn méjì kan dájọ sí sọ nípa dj astra socialite ní ìbá ọkọ ìjàmbá ọ̀kadà láàrin sọ̀kalẹ̀ kọjá lọ náà mo sọ nípa nollywood actor loneliness john àwọn aya sasin ọ̀kan orúkọ ìsọ̀rẹ́ bá wọn lọ́jọ́ ìbí ẹ̀ńsẹ̀ ní ẹ̀ṣẹ́ fún ìfẹsẹ̀ ìṣúwa lẹ́ni ẹ má gbàgbé fún láti kọ́lọ̀ wa lórí ìgbà ọ́ program bó wa tá a máa ṣe lórí ìbílẹ̀ rẹ̀ nínú ìfẹ́ ẹ gbọ́dọ̀ wa lórí Instagram ìbílẹ̀ underscore lórí Facebook ìbílẹ̀ radio Nigeria ìbílẹ̀ radio tiwantiwa ìbílẹ̀ radio fan page gbogbo àwọn fọ́tò nǹkan tó ń ta àti láǹfààní láti fọ́lọ̀ wa láti darapọ̀ mọ́ wa ní gbogbo ẹ̀ pátápátá ẹ darapọ̀ mọ́ wa lórí Twitter ẹ darapọ̀ mọ́ wa lórí Instagram ẹ darapọ̀ mọ́ wa lórí YouTube ẹ darapọ̀ mọ́ wa lórí TuneIn Radio gbogbo àwọn platform ti pátápátá ẹ tẹ̀lé darapọ̀ mọ́ wa ẹ lọ́ máa pé ẹ láǹfààní láti gbé polówó ọjà yín wá sí iléeṣẹ́ wa bíbá ẹ dẹ́ láti tiwa a fi gbé sí lárugẹ kájé tún lè ba àwọn gbá dáadáa náà ni lọ́sẹ̀ tó ń bọ̀ a tún máa gbádùn ara wa dáadáa tẹ́yìnbó ṣe ń gbádùn tíì táwa nàìjíríà bíbá tá à ń gbádùn ẹ̀kọ́ gbóná a máa gbádùn ra wọn dọ̀bọ̀ ẹ tẹ̀mí tẹ like tẹ comment ẹ ṣe gan fún fẹ́ tẹ ní tiwa ẹ̀yin tẹ̀ dẹ̀ wọ́n á lé náà tẹ jẹ́ silent listener tẹ̀ sí ẹ̀ comment ọ́ tẹ̀ like ẹ máa wọ̀ rè gbogbo ìpátá ni mo love pátápátá ẹ ṣe gan fún ìfẹ́ tẹ ní tiwa ṣùgbọ́n mo gbà pé ẹ máa share program mi tá a ṣe ń share ọlọ́ọ̀bẹ yẹn ni ọlọ́ọ̀bẹ ẹ bá wa ṣe ọlọ́run nípa náà fẹ́ tó wà láàrin wa tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ àti máa gbádùn ara wa jọba jù báyìí lọ kó tó dọ̀sẹ̀ yẹn ẹ jẹ́ ká tẹ̀kẹ̀ ara wa ó dàbọ̀.